أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra Umdatul Ahkam ti àfa Abdulbani Al-Maqdisi ọlọ́run ọba tí ó yọrù sí àwà lórí abwaabul buyuu àwọn ojú pọ́nà tó ń sọ̀rọ̀ lórí kátàkárà àwọn dìde lónìí lórí àdìsí abdullahi ibn umar radiyallahu anhu qala قد أصاب عمر أرضا بخيبة فأتى النبي صلى الله عليه وسلم يستأمرها يستأمره فيها فقال يا رسول الله إني أصبت أرضا بخيبة لم أصب مالا قط هو أنفس عندي منه فما تأمرني به فقال إن شئت حبست أصلها وتصدقت بها قال فتصدق بها غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث قال فتصدق عمر في الفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف لا جناح على من وليها أن يأكل منها بالمعروف أو يطعم صديقا غير متمول فيه حديثه أقالت بعض الله عمر ونغب أجو يرسي وني قد أصاب عمر أرضا بخيبر ìpè Umar ibn Khattab ó ní ilẹ̀ kan ní Khayba lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí gba Khayba fàátà an-nabiyya sallallahu alaihi wa sallam yasta'miruhu fiha wá wá sí ọ̀dọ̀ àlẹ́sà sálà ó wá ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ kí ni tó máa ṣe pẹ̀lú ilẹ̀ náà ilẹ̀ okòó ni. faqala ya وني يوو جيتو اني اصبت ارضا بخيبر مدينة لخيبر لم اصب ما لا أصبت هو انفة عندي منه يوتي ريدو كاكا تدى تومي جدديننا فقال إن شئت حفظت أقضى ní àlejò sọlọ́bà wà ní ọ̀sánná bá sọ fún pé tó bá wù ẹ́ àbẹ̀sẹ̀ àkọsílà èyí ni pé ilẹ̀ náà wà á sí ilẹ̀ náà wà tọ̀tọ̀ dábìtà bí ha ó wà á sí sádàkà pẹ̀lú ẹ̀ fọkànlá فتصدق بها أني عمر بقي إلى ناس صدقة غير أنه لا يباع أصلها سبحانه تمجم wípé ilẹ̀ gangan ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ta wàlá yóò hà bù wọn sì gbọ́dọ̀ bú ẹni kankan wàlá yóò rọ̀ kò sì sí ẹni tó gbọ́dọ̀ jẹ ogún rẹ̀. قال فتصدق عمر في الفقراء عمر واسي صدقة ويقول ثم مجد المركنا فهو عليه وفي القربى àti àwọn alásùnmáàdí wọ́n fi rìkọ́ àti máa tú okùn ẹrú lọ́rùn ẹrú wọ́n fi sabilillah àbí tí wọ́n bá fẹ́ jáde ìpè jihad wọ́n mú nu owó tí wọ́n bá ń pa nu oko náà láti lò wọ́n fi sabil àjẹni ọba wà lójú ọ̀nà wọ́n bọ́yì àbí àlejò láti náà àlàmọ́ wà níyàrá ó ní ṣùgbọ́n kò sí aburú fún ẹni tí ń bá ń tọ́jú ilẹ̀ náà àyà kúlà nígbà fi màrú kó máa jẹ nínú ilẹ̀ yẹn pẹ̀lú ti dáadáa àwọn yóò rí lọ́kọ̀dé kan àbí kó fún ọ̀rẹ́ jẹ bẹ́ẹ̀ ọ̀gbọ̀ta náà wọ̀ ní bíi láì jẹ́ pé yóò di lọlé láti fi wá owó àdìsí ohun tí ó ń ṣe àlàyé lórí ẹ̀ ni pé umar ibn Khattab khalifa anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ó ra ilẹ̀ kan ní khaiba gẹ́gẹ́ bí ó ti wá nínú riwaya al-Nasa'i wípé umar ó ra ilẹ̀ náà pẹ̀lú owó tó pọ̀ ní khaiba ó wá wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ẹ̀ ni pé ó fẹ́ fi ilẹ̀ náà ṣe sádàkà ó wá láti wá ìmọ̀ràn lọ́dọ̀ àjẹsí ọlọ́mọ àwọn àwọn ọ̀sẹ̀lẹ̀ torí pé ilẹ̀ yẹn ó lówó lórí ó sì da nínú gbogbo dúkìá tó ní ó wá bí àjẹsí ọlọ́mọ àwọn àwọn ọ̀sẹ̀lẹ̀ léèrè pé kí ni tí òun fẹ́ fi irú dúkìá báyìí ṣe ó ní àjẹsí ọlọ́mọ àwọn ọ̀sẹ̀lẹ̀ ipe kó na yẹn ṣe wọ́pù ìní pé yóò da ilẹ̀ yẹn dúró láì jẹ́ pé ẹnikẹ́ni ló ní ilẹ̀ yẹn máa wà bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá rí nínú ilẹ̀ náà wọ́n wà máa na lórí àwọn aláìní àwọn ẹbí àti bọ́kùn ẹrú àbálejò abẹ́ni àjò àbí bá fẹ́ ṣe òní ìlẹ́sọ̀rọ̀ báwọn àríwọ̀ sẹ́lẹ̀m wá sọ fún un pé níbi ìmọ̀ràn rẹ̀ ìṣe ìta àbẹ́sẹ̀ ọ̀fùlà tó bá wù ọ́ èyí ni pé áfù pàápàá dúkìá rẹ̀ yóò jẹ́ ohun tí a ṣe mọ́lẹ́ tí ò ní lẹ́yìn tó ní wàtàkọ́ta kọ̀bí hà ọwọ́ àti sádàkà pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo tí ọba máa jáde kúrò nínú oko náà. kọ́ọ̀dà pàtàkọ́ dàpọ̀ bí ha òní wọ́n bá fi ilẹ̀ náà ṣe sádàkà. غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورى ṣùgbọ́n mo ti mẹ́jẹ̀mú wípé ilẹ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ títà bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ gbóyàn àbí kẹ́nìkan wáyé tó ń fẹ́ jogún ẹ̀ kì kò sí nínú ogún fatasaddaqa Umar fil fuqara gbogbo tí ọba máa jáde láti inú ilẹ̀ yẹn wọ́n máa ná lórí àwọn aláìní ni wa fil qurba àti àwọn ẹbí wa fil riqab àbí kí wọ́n fẹ́ bọ́ okùn ẹrú lọ́rùn ẹni tí ó jẹ́ ẹrú wa fi sabilillah àbí tó bá fẹ́ lọ sí jihad fi sabilillah wọ́n ní sẹ̀bí abẹ́ni ọ wà nílé àjò tí owó tán lọ́wọ́ ẹ̀ tó fẹ́ padà sí ìlú ẹ̀ wọ́n wà fún nínú dúkìá oko yẹn wọ́n báyìí abẹ́ni tó bá jẹ́ bí àlejò so eléyìí ni dúkìá yẹn wà fún wọ́n ń pè ní fádàkà bẹ̀tí wọ́n tó pè ní wọ́pù. so na umar ó wá ti májẹ̀mú pé láàjù náà a ha kò sí aburú fún ẹni tí ń bá ń tọ́jú rẹ̀ a máa rí owó dúró jáde ya ẹ̀ ẹ̀yà kọ́kọ́ ń pé ẹnìkan tọ́jú ẹ̀ so ẹnikẹ́ni tí ń bá wá ń tọ́jú ilẹ̀ náà ó ní kò sí aburú lórí ẹ̀ àyà kó máa jẹ nínú oko náà ṣùgbọ́n pẹ̀lú dáadáa kó má jẹ àjẹwúrúkùn kó sì má ṣe àtẹ̀bíì ẹni pé wọ́n má ba oko náà jẹ́ àbí àǹfààní tó ń jáde láti ní oko ọ̀hún àwọn yóò fẹ́ ìmọ̀ sọ̀dẹ́ kan kò sí aburú tí ọ̀rẹ́ bá wá wá kó mú inú oko náà kó fún láti jẹ ọ̀sẹ̀ ìrọ̀kùn tàbọ̀ gbọ̀nì bẹ̀tùkọ̀ wá ní bù nínú nǹkan oko yẹn kọ́ lọ tà á kó kówó ẹ̀ sápò lórí pé nínú eŋti oko yẹn bá mú jáde yóò ní kí wọ́n fún òun náà láti máa fi jẹ́ bí owó iṣẹ́ tó ṣe so àdìsí yìí ó fi hàn pé alwọ́pù ó tọ́ ṣẹ̀ríà ká nílé ká wá sọ wípé ilé yẹn kò sí mú tí ogún táwọn ọmọ jẹ wọn máa tọ́jú ilé náà wọn á máa lò fún gbogbo àwọn tí wọn ò bá ní àbí agbọ̀n kan tí ẹni ó nílé tó fi ṣe pàtó wípé àwọn tí wọ́n máa ràn lọ́wọ́ lórí pẹ̀lú tí wọ́n bá ń rí lórí ilé yẹn nìyẹn àbí kó gbélé kalẹ̀ pé gbogbo àlejò pátá tó bá wọ̀ ní tọ́jú mùsùlùmí wọ́n máa dé sínú ẹ̀ gbogbo ọ̀nà tí yóò bá fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn mùsùlùmí ó ní wọ́n ń pè ní alwọ́pù alwọ́pù yẹn wọ́n afá ní oní tahdisul ọkù èyí pé ká de gbòǹgbò dúkìá mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn àǹfààní tí ọba máa jáde láti inú ilẹ̀ náà wà tẹ̀síbílù manfa'a àwọn àǹfààní tí ń bá ń jáde láti ibi dúkìá náà olùwọ́n wa máa lù sí ọ̀nà ojú ọ̀nà ojú ọ̀nà ọ̀nà so eléyìí ni àlùwọ́pù lápẹ̀júwe mo ní ilé mo wá ilé náà kalẹ̀ pé ilé yìí o kì í ṣe dúkìá ẹnìkan dúkìá ọlọ́run ọba ni gbogbo tí wọ́n bá ń rí inú ilé náà wọ́n máa lò ó láti fi ṣe nǹkan pàtó olùwọ́n pè ní wọ́pù and then títọ́ ṣẹ̀ríà rẹ̀ láti súnà lẹ́fà sálàm àti ìjìmá àwọn olùmọ̀ torí pé imam Nawawi ó ní wọ́n fi hadal hadith dalilu ala sihhati waqf hadith yìí ẹ̀rí ni pé ká ṣe wọ́ọ̀kù dúkìá ohun tó jọjú ni kò sábúrú nù ẹ̀ wọ̀húwá madhabu jamahir ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ òní wọn lọ lórí ẹ̀ àwọn tó tún fi hàn pé ó tọ́ ṣẹ̀ríà ó ní ìdìmọ̀ àwọn mùsùlùmí lórí ẹ̀ wípé a lè ṣe wọ́ọ̀fù mọ́sálásí mọ́sálásí àbí àwọn nǹkan míì gẹ́gẹ́ bí kànga àbí bọ́ọ̀hù àti àwọn nǹkan àǹfààní tó ń pẹ́ àǹfààní rẹ̀ yóò mọ̀ kọ̀ǹtínù bákan náà ohun tó fi hàn pé ó tọ̀ ṣẹ̀ríà ó ní ọ̀rọ̀ alẹ́ sallallahu alaihi wasallam tó ní idha mata al-insanu qata'a 'amaluhu illa min thalathin sadaqatin jariyatun wa 'ilmun yuntafa'u bihi wa waladun salihun yad'u lahu ìpè tí èèyàn bá kú gbogbo sẹ́yìn náà ó ti gé òṣìṣẹ́ kan tí ó tún máa ní ládá lórí ẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí ó bá ti kú àyàfi àwọn nǹkan mẹ́ta sọ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ náà ni sọ́kàkọ̀tù jàríyàtù àmẹ́nuwọ́kùn ẹ ó wà nínú sọ́dàkọ̀tù jàríyà èyí ni pé ní téèyàn fi tọrẹ tí ó kọ̀ǹtínù láti máa ṣàǹfààní fún ẹ tá a fi tọrẹ fún òní sọ́dàkọ̀ àlùjàríyà so eléyìí ni mẹ́ta àwọn ọ̀pọ̀lọpọ̀ àfa bákan náà wọ́ọ̀kù yẹn ohun tí a bá fi ṣe wọ́ọ̀kù kò tọ́ káàtà torí pé ó ní bẹ́yọ̀ anáwó láàyè bá àṣùlù torí pé a gbọ́dọ̀ ta gbòǹgbò dúkìá náà wàdà yóò hàn ẹnì kan ò sì lè dídú lónìí pé mo bọ̀ ní nǹkan báyìí.

so kò tọ́ ká jogún wọ́k bẹ́ẹ̀ sì ni kò tọ́ ká tà á sì rí á kì í búyàn eléyìí ni ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà tí wọ́n lọ lórí ẹ̀ ṣùgbọ́n Abu Hanifa ó dájú lórí pé ó ní kò sábúrú kàtà wọ́k àbí ẹni ó ti fi nǹkan ṣe wọ́ọ̀kù bá ní ìṣe òṣìṣẹ́ máa ṣùgbọ́n àwọn sahab àwọn àáfàá tí wọ́n pọ̀ wọ́n takò nínú wọn àwọn tẹ́jẹ́ bíi stúdẹ̀ntì ẹ̀kọ́ súnmọ́ nínú wọn ni Abu Yusuf ó ní law balagha abuka Aba Hanifa àbíkẹ́ Umar laqala bihi ó ní ìbáyọ̀ pé àbíkẹ́ Abdullahi ibn Umar ó dé ọ̀dọ̀ Abu Hanifa ni òun náà bá sọ ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n sọ. wàrọ́jà àgbẹ̀ ìwọ̀ kò bá padà lórí pé so eléyìí ni títẹ̀lé student ni Abu Yusuf fún Abu Hanifa àgbà student ẹ̀kọ́ ṣùgbọ́n nígbà tí àdìsí dọ́dọ̀ títí ẹ̀ tó lòdì sí ọ̀rọ̀ àfa rẹ̀ ó tẹ̀lé nínú ó tẹ̀lé bí àdìsí Ànábì sallallahu alaihi wasallam kọ̀takú lórí pé ọ̀rọ̀ àpò òun ló wá ń sọ pé ìbáraẹ̀dà tó ń lọ fún rẹ̀ àdìsá nẹ́sà sánà bá dọ́dọ̀ ẹ̀ ní ntúwìn náà bá fi ṣiṣẹ́ ṣe ni. sọ bí àwọn aṣíwájú báwọn ti wà ní lórí àdìsá nẹ́sà bàbá wọn ní ọ̀sẹ̀ mi. ṣùgbọ́n wá ní àyàfi kọjá pé wọ́ọ̀kù yẹn ó bàjẹ́ pátápátá tí ò rí àǹfààní yẹn mú wa mọ́ tí a ti lè mú àǹfààní kankan jáde mọ́ láti mú ẹ̀ wọ́n ní kò sí aburú kàtà tá a bá wá ta yẹn owó ń tá a fi ta yẹn náà kò ti wọ̀ aláti fi ṣe nǹkan míì táwọn èèyàn ó tún kọ̀ǹtínú àti máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ ilẹ̀ ẹlẹ́ni tàbí ilẹ̀ oko tí wọ́n ń ro tó wá di pé ilẹ̀ yẹn ò mú àǹfààní oko wa mọ́ tó tán bá doko sí inú àní àǹfààní tó pọ̀ torí pé ilẹ̀ ti kú a lè tarú ilẹ̀ bẹ́ẹ̀ fáwọn tó bá ní ìdí ẹ̀ a wà fi ra ilẹ̀ míì tí ó máa bá àǹfààní oko wa òun ni ó wà rọ́pò wọ́pù ti àkọ́kọ́ torí pé a gbọ́dọ̀ dá àyàfi tó yẹ pé abẹ́ fi ṣèlú yìí bákan náà bọ́jẹ́ ilé náà ni àbí nǹkan míì tí èèyàn ṣe láti fi ṣe wọ́ tó bá di pé kíní yẹn ó ti ń rẹ̀ tí ó wà di pé àlẹ́ orí owó kankan mú jáde ń bẹ̀rẹ̀ kò sí aburú fún ẹni tó bá ń tọ́jú ẹ̀ ó tà á láti fi ṣe nǹkan míì rọ́pò rẹ̀ mo rò pé wọ́pù yẹn àwọn afáàní ó ní sígà gẹ́gẹ́ bíi káta nǹkan kára nǹkan bó ṣe ní ti di trigger bá ṣe kà sẹ́yìn wípé ẹni ọba fẹ́ rà yóò sọ pé mo rà ẹni ọ̀tà yóò ní mo tà fún ọ àti àwọn ìtọ́jẹ́ bíi trigger so àwọn apá ni trigger work mẹ́fà ni mẹ́ta nú ẹ̀ sọ̀rí ẹni pé ọ̀rọ̀ ni tó tí ò ní ibi ìtumọ̀ mẹ́ta nú ẹ̀ kìnnáyà ni ẹni pé ọ̀rọ̀ tá a fi rọ́pò ọ̀rọ̀ tí a bá ṣàlàyé àlele mọ́ sọ̀rí inú ẹ̀ oníkásọ̀ ń pé wọ́kọ́fùtù àlùbẹ́yìtà sọ̀kánu kẹ́lìmọ̀ wọ́k àbí habẹ́tù torí pé àlẹ́fà àfẹ́mọ̀ pé ihbis asluha sọ̀kánu habẹ́tù àbí sàbẹ́tù mẹ́tẹ̀ẹ̀ta yìí kẹ́lùmọ̀ ní sọ̀rọ̀ èyí téèyàn bá ti sọ ohun tó sọ léyìn ó ti di wọ́ọ̀kì. wọ́n ní mẹ́ta tó wá jẹ́ bí tí èèyàn bá sọ ó láti mú nǹkan míì wá tí ó fi ṣàfihàn pé wọ́ọ̀kì ló ṣe gẹ́gẹ́ bí kò ní sàkọ̀dàkùtù òfìsì sádàkà sàdákà oríṣiríṣi nínú sàdákà ni wọ́ọ̀kì wà nínú sàdákà náà ni wọ́n ní pé ká fi ká fi sàdákà fún yẹn kọjá títí ẹ̀ ó lè ta ó lè gún yàn wọ́n lè jogún ẹ̀ so tọ́ba wá ní tàkọ̀dàkì so ó láti fi nǹkan míì kún láti mọ̀ pé wọ́ọ̀kì ló ṣe àbí kó ní haramtu mo ṣe léèwọ̀ tó a nídìí àlàyé àbí kó ní àbẹ́tù ẹni pé láíláí láíláí oko yìí o ó ti di ti láíláí ti láíláí yẹn kí ni tó mímu pẹ̀lú ẹ̀ àwọn afáàní irú àwọn alifáàgù báyìí kò lè jẹ́ wọ́pù àyàfi pẹ̀lú àwọn mẹ́jọ alákọ̀ọ́kọ́ ẹni ó sọ ó ní àníyàn pé wọ́ọ̀fù ló ń fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì kó mú kálímà ní ìwà tó lè rọ́pò sáàlì fi kún kálímà yẹn tí ó fi kún pé wọ́ọ̀fù ló ṣe lápèjúwe ẹni tó ní tàfọ̀dàkì ó lè sọ pé tàfọ̀dàkì bìdárí sọ́dà pàtán mọ̀ọ́kùnfàtàn mo fi ilé mi ṣe sádàkà sádàkà tí a fi gbòǹgbò rẹ̀ lélẹ̀ tí ò gbọ́dọ̀ lò so eléyìí nìsín ó ti mú kẹ́límà míì tó jọ mọ́ wọ́ọ̀k láti mọ̀ pé wọ́ọ̀k ló ṣe àbí tó ní tọ̀kọ̀dọ́tọ̀ bí hádà dá àwọn bí hádà dá màbàtà tó mo fi ilé ìṣe sádàkà sádàkà yìí tá a ṣe tá a ní lò láti máa fi pawó fún asíàpò àbí láti tà àbí láti jògbé. náà wọ́n ní wọ́pù yìí ó ní májẹ̀mú kó tó di pé yóò jẹ́ wọ́pù. alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí ó bá fi tọ́fẹ́ fi dúkìá ti wọ́pù ó láti jẹ́ ẹni tí ó tọ́ kó ṣe tọ̀sírí fún èyí ni pé kó máa kó máa lo dúkìá rẹ̀ torí pẹ́lú mi wà olóni dúkìá lóòótọ́ ṣùgbọ́n kò tọ́ ní ṣẹ̀ríà láti gbé dúkìá náà fún láti máa lò gẹ́gẹ́ bí ọmọdé sí èsì ìbàdàgbà lóòótọ́ lóòótọ́ tó bá jogún òun ló ní ṣùgbọ́n lásìkò yẹn a lè tí ìfún ní dúkìá rẹ̀ torí kò sí inú àwọn tí wọ́n lè ṣe tẹ̀sírí ìdúkìá so láti jẹ́ pé ẹni tó máa fi dúkìá ṣe work ó ní irú yẹn gẹ́gẹ́ bí ó ti bàlágà kọjá ọmọ alábí tí kìí ṣẹrú tó sì jẹ́ ẹni ó ti gbọ́n torí ẹlòmíín bàlágà tó sì wà lọ́bẹ̀ náà a lè gbé dúkìá fún báyìí ẹlẹ́ẹ̀kejì kọjá pé work fún yẹn á lò lójú ọ̀nà ọlọ́ọ̀ni iṣẹ́ rẹ̀ kìí ṣe pé nǹkan àbàjẹ́ ni wọ́n máa fi ṣe torí pé nǹkan àbàlẹ́ òfin pẹ̀lú wọ́ọ̀kì ó ní láti súnmọ́ ọlọ́run pẹ̀lú iṣẹ́ rẹ̀ léyìí táwọn èèyàn máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí mọ́sálásí àbí ilé gbígbé àbí tírà ìmọ̀ táwọn èèyàn máa kà tí wọ́n máa fi ṣàǹfààní so ó lè jẹ́ pé ó láti jẹ́ pé nǹkan máa fi ṣe wọ́ọ̀kì yẹn ohun tó ṣe é lò lójú ọ̀nà ọlọ́run ọba ni. sáàlì tàn ẹlẹ́kẹta oníkọjá pé wọ́ọ̀kì yẹn nínú tí àǹfààní rẹ̀ tó máa ń kọ̀ǹtínú lápèjúwe kéèyàn wá kéèyàn wá kó ráìsì jọ kó wá ní ráìsì yóò mo fi kalẹ̀ wọ́ọ̀kì torí pé kì í ṣe àǹfààní tó máa ń pẹ́ àbí oúnjẹ míì so gbogbo àwọn dúkìá báyẹn kì í ṣe ń tàlẹ́ fi ṣe wọ́ọ̀kì ẹlẹ́ẹ̀kẹ́ni kó jẹ́ pé wọ́ọ̀kì yẹn á ṣe lórí nǹkan pàtó á ṣe lórí nǹkan pàtó lápèjúwe kí n sọ pé ọ̀kan nínú ilé mi wọ́ọ̀kì mi fún ọlọ́wọ́ wa èwo ń bẹ̀ sọ irú ọ̀kan lè mú dáadáa dáàfin àdáyẹrí ẹ̀ kò ní jẹ́ wọ́ọ̀fù wọ́ọ̀fù yẹn kò ṣe sọ̀hìn. bákan náà gbogbo mẹ́jẹ̀mú tí a bá ṣe lórí wọ́ọ̀fù ó ti di dandan ká ó di dandan ká torí pé dúkìá ni tí a yọ torí nǹkan kan pàtó so gbogbo mọ́tẹ̀mú tá a bá wá ṣe lórí ẹ̀ ó ti di dandan kí a mú mọ́tẹ̀mú náà sí lápèjúwe tí mo bá ní ilé àbí oko yìí mo fi ṣe wọ́p fún lágbájá àti lágbájá àti lágbájá so gbogbo ìgbà tí a bá mú àǹfààní jáde á fún wọn déédéé la máa pín fún wọn. ṣùgbọ́n tí a bá sọ pé lágbájá lẹ́yìn náà lágbájá so níbí àti àdáyà ní gbogbo wọn a fi ẹnìkan síwájú síwájú ẹnìkan ẹni pé lókun ìgbà tí lágbájá bá ti wà láyé òun ni ó máa lò ó nígbà tó wọn bá wá sí máa lílo rẹ̀ yọ̀ọ̀bọ̀ sí ọ̀dọ̀ lágbájá ṣùgbọ́n ní eléyìí náà kò sá burú bẹ́ẹ̀ tó bá ti di pé àwọn tí wọ́n bá pọ̀ ni ṣò tí wọ́n bá ti wá tán fún òsì lórílẹ̀ yóò wá jẹ́ àǹfààní gbogbogbò ṣò yóò wá wà ní abẹ́ aṣíwájú òní ọ̀ máa pin bí ó bá ṣe rí tí ẹni ọba wa ti wọ́ tí ò ṣe májẹ̀mú kankan so níbí ẹni olówó àti táníkà ọkùnrin àtòbin gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́ọ̀kì tọ́ba ti ní ìdí àǹfààní láti láti ṣe nù ẹ̀ ẹni tí ó máa ohun tá a ti ṣe wọ́ọ̀kì ó láti jẹ́ ẹnìkan pàtó tá a dá yẹn rí tí ó bá wá sí ẹnìkan tá a dá yẹn rí yóò jẹ́ pé ìmáàmù òní ó jẹ́ alábòjútó kìíní ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn kan wà pàtó tí a ti wọ́ọ̀kì yẹn fún so àwọn yẹn àwọn ni wọ́n máa mójútó wọ́ọ̀kì yẹn gẹ́gẹ́ bí tí mo ní mo gbélé yìí kalẹ̀ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ so aláti wá nú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa mójútó lé náà tí ọ̀bà wá sí ìmójútó ẹ̀ yọ padà sí ọ̀dọ̀ ọ̀rọ̀ imam mo rò pé ọgbọ́n mi gẹ́gẹ́ bí a ti sọ fẹ́yìn àdísì fi hàn pé kò tọ́ ká kò sì tọ́ ká kò sì tọ́ ká rẹ̀. bákan náà àdìsí ó fi ọlá ṣíṣe ìdènà ọmọ tó ní ó ní pé ṣe ìdènà ọmọ ó ní ẹni tí dúkìá lébi ń sá nínú àwọn sàhábà ó ní ẹni tí dúkìá lé ń sá láti bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ náà sí ni so lẹ́yìn ìgbà tó di khalifa tán èèyàn gan ló wà very very fake torí pé àwọn nǹkan míì wà tó jẹ́ ẹ̀tọ́ Sayyidina Umar kò ní í gbà torí pé ń bẹ̀rù kọ́mọ di kọ́mọ jẹ́ pé yóò di àìlẹ́tọ̀ọ́ lóun lórí Sayyidina Umar ó lo àsìkò kan nínú àwọn kìláfà rẹ̀ tí àwọn mùsùlùmí wà nínú kí ni wọ́n ń pè àìsí oúnjẹ ebi tí ò sí nǹkan oko tí ò sójò gbogbo àwọn ẹranko wọn bẹ̀rẹ̀ sí kú so àsìkò yẹn ó wà very very very i mean ó jẹ́ àsìkò tó lágbára jù nínú ìjọba Sayyidina Umar bẹ̀tọ́ ti bẹ́ẹ̀ náà a fi ebi pa rẹ̀ a fi ebi pa àwọn ará ilé rẹ̀ torí kí àwọn mùsùlùmí ó lè jẹ ó bá kankana lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ tí wọ́n mú wa ni kúkú ti rí kankana ọmọ rẹ̀ wá ní òun sa àwọn síìdì dẹ́bínú òun tàjọ òun wá tà òfìrà kankana yìí ó wá gba kankana oníkọlọ wá àwọn mùsùlùmí tẹ́bí bá ń pa kó fún un wípé bóòlù owó ti lajú sílẹ̀ kí àwọn ọmọ khalifa kí wọ́n máa jẹun táwọn mùsùlùmí ò ní bẹ̀rẹ̀. wọ́n gbé tùràrí wá láti Bahrain wọ́n á fẹ́ pin fún àwọn tálíkà àtàwọn tó bá ní ìdè mùsùlùmí ó wá ń béèrè pé tálẹ̀ ní tí ó máa tùràyé yẹn ṣe tí ó sì pin ní dọ́gbandọ́gba bó ti yẹ ìyàwó ẹ̀ bá ní òun mọ̀ ṣe ó ní a ah, ò lè ṣe kí ló dé wọ́n nítorí pé nígbà tó o máa ń tó ń o sì fi kọ́wọ́ rẹ̀ bọ̀ o pa ara rẹ̀ so o ti lò nú ẹ̀ táwọn mùsùlùmí ò ti fi ìlú lò. ọba dirham dirham yẹn ká gbé ká sọ bí kọ́bọ̀ ọba lọ́wọ́ ọmọ ẹ̀ báwo ló ti dọ́wọ́ ọmọ ẹ̀. ó ní pé ẹni tó jẹ khazana baitul mal ó ń ṣe sanitation nínú baitul mal yẹn nínú àwọn dirham tó wá bọ́ọ̀lẹ̀ ló wá nínú ìgbà tó fi ń gbálẹ̀ yẹn ló wá rí dirham yẹn lọ́wọ́ fún ọmọ sẹ́yìn náà lọ́wọ́ lọ́wọ́ ní sẹ́yìn náà wá rí dirham yẹn lọ́wọ́ dirham yẹn owó kékeré ni bóyá ló fẹ́ rí tí tó jọjú tí ó fi rà ṣùgbọ́n tẹ́ ìdúrà ọmọ ọgbà dírà náà lọ́wọ́ lọ ó wá lọ sílé ẹ̀ńtọ́jẹ́ ẹ̀sọ́ bẹ̀tùlmá wọ́n abẹ́ títí sálámà pẹ̀lú ohun tó le nígbà tó ń pọ̀ ohun ti ẹ̀jáde ẹ̀rù ti bá ló wá ń sọ wípé kí ni mo ṣe fún ọ ní ẹsẹ̀ wo mo tẹ̀ ọ́ ó ní kí ló dé àmì ìrìnà òmìnira wọ́n ní bo lélẹ́yìí ti wá wọ́n ní òun gbálẹ̀ ni òun fẹ́ nínú nílẹ̀ ilé mi di ètò náà lòun fún ọmọ wọ́n ní ṣé ọjọ́ ìgbéjà ẹ̀yà àmọ̀tọ́nà máa ń bi nílé ìrèlè ṣé ọ wà láti wá láti wá di sẹ́ńdì mi lọ́wọ́ á dá dínà mi padà fún kọ́dá padà sínú bẹ́ẹ̀tì náà ẹ dákun àwọn aṣíwájú wa lónìí wọ́n bẹ̀rẹ̀ láti àwọn aṣíwájú kéékèèké lọ sí òkè àwọn òwò náà lè ṣerú nǹkan báyìí kò sí so sẹ́yìn náà wà owó tí ọ̀kọ̀ọ̀kọ́ ní tó ní àǹfààní tó dáa òun náà ní ilẹ̀ Khaibar torí pé Khaibar yẹn ilẹ̀ àwọn Yahudi so ilẹ̀ oko sì ni gbogbo tí kò sí nǹkan oko sí ewu ìlú ẹ̀. ó sì nílẹ̀ tó dáa so tó ti pẹ́ àwọn mùsùlùmí gbà ló àlẹ́sà àtẹ́lá pín ilẹ̀ yẹn fáwọn sójà tí wọ́n jà láti gbà ló yẹn ti sẹ́yìnà ọmọ ó tún wá rà ilẹ̀ yẹn wá tóbi ilẹ̀ tó dáa ni kò wá máa dunnú pé nísìnyí ó ti rí sọ́tọ̀ ńkọ̀ kí ni tóun ó fi ṣe tí wọ́n fi nílá dáná tọ̀ náà tó wá wá bá àlẹ́sà àfẹ́lẹ́ ìpè wọ àlẹ́sà àfẹ́lẹ́ mo ní ilẹ̀ kan ní kẹ́ńdà olówù méjì ọlọ́run ti ní láǹtẹ̀nà ló dé rọ́ àtẹ́tò fẹ́kù ní màtòfẹ́ kù ẹ ní jẹ́ olùpáyọ̀ ọlọ́run kẹ́ ẹ jẹ́ ní ire àyàfi kẹ́ ẹ ná nínú tó bá tẹ̀ máa ń fẹ́ àwa lónìí èyí káàkiri àná náà. kódà nínú àwọn twenty naira yìí twenty twenty naira yìí àrùn afa yìí tó ti o la láti tó sàrà gbadaka èyí tó jẹ́ tuntun gan inú wa ni ó wà. so sẹ́yìn náà ọmọ so eléyìí fi fàdílà ẹ̀kọ́ tó tún kọ́ wa ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá wá ìmọ̀ràn wa lábọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣe òdodo níbi ìmọ̀ràn tó bá fún wo ìmọ̀ràn tó dáa tó láǹfààní léè tó máa fún un kó má jẹ́ ìmọ̀ràn tí yóò sì lọ́nà àdìsí èyí tó kàn ni àdìsí ṣùgbọ́n ó dájú lórí pé àfà ní nǹkan báyìí tí wọ́n ní ní tí mú mọ́ bóòlù rí nínú Islam ó yẹn ní nǹkan kójú rẹ̀ wá lórí tó kọ́ wa máa rán ẹni tó létí ló ní nǹkan عن عمر رضي الله عنه قال أبعديك ولدي ودع عمر ولا رفيو ينسي أني حملت على فرس في سبيل الله مفواني كان ní ẹ̀sìn láti máa gùn láti jagun ẹ̀sìn fa ọ̀bọ àrú alẹ́bí káàlì ẹni tí mo wá fún kò tọ́jú ẹ̀sìn tó tóbi tó sanra tó lágbára ó ti wá di ẹ̀sìn tó ń lù tí ò lágbára mọ́. fàárọ̀tù aláṣẹ̀rẹ̀ ó wá wù mí kí n ra ẹ̀sìn yẹn padà lọ́wọ́ ẹ̀ torí pé ó ti lò ń lòkú mi. fọgọmẹ́ntù anáwó bí àwọn òbí mo wá ń pé dájúdájú tí ọba ta fún mi nìkan yọ ta pẹ̀lú pẹ̀lú owó tí ọkùnrin tó ní pé ó ti ba ẹ̀sìn yẹn jẹ́ fọ̀tà àìtù nàbí sallallahu alaihi wasallam so àwọn wọ́n ti ṣe nǹkan láìpẹ́ pé wọ́n mọ ìdájọ́ ọlọ́run ọba lórí ẹ̀ so láti ra ẹ̀sìn yẹn gan àìgbà tó lọ di àlẹ́sà àtàlẹ́ rẹ̀ فقال لا تشتري أنا سأقول له آه مرة ولا تعود في صدقتك má padà síbi sádàkà tó ti ṣe sádàkà tó ti fún yẹn má padà bẹ́ẹ̀ mọ́ wàyí nà ọkàrú bìdírhàm kódà níbi tí ó lẹ́sì tó kó ní kó mú dírhàm kan wá láti rà mára. وفي لفظ من لفظ حديث منه حديث منه أني فإن الذي يعود في صدقته كالكلب يقيع ثم يعود في كيده gbogbo ẹnikẹ́ni tí ń padà síbi sádàkà tó ti ṣe gẹ́gẹ́ bí ajáni tó bì tó tún wá padà sórí ebi rẹ̀ tí ń kó jẹ ó ní ẹni tí ó fún yẹn lẹ́bùn tó tún wá padà sórí ẹ̀bùn tó fún yẹn. hadithi yìí hadithi ni tí ó ń ṣe àfihàn pé tí a bá fún yẹn ní nǹkan a gbọ́dọ̀ padà láti pé a fẹ́ ra nǹkan náà padà lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ nìyẹn torí pé tí ọba tà kì í ṣe bí ó ṣe tà fẹ́ lómi torí pé ó ti mọ̀ pé ìwọ ló fún un so kò ní ìdàgbò fi ọ̀tà yọ̀ọ̀tà ní pọ̀ ọ̀mọ́ so ẹni ó fún yẹn ní nǹkan kọ̀dọ̀ kọ̀bá kọ̀dọ̀ padà lọ́sọ́dọ̀ ń tọ̀ nítorí òun ra nǹkan náà padà lọ́wọ́ ẹ̀ kódà bọ̀ pé owó kékeré ní ọ̀rà kó máa rà ni pé ẹnì ó fún ní nǹkan kò tún wá ló gbọ́dọ̀ padà síbi kíní yẹn pé òun fẹ́ gbà kì í ṣe tó dáa àlẹ́sà sálà pé àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ajá fífi ajá ṣe àpèjúwe lálàkọ̀kọ́ àpèjúwe tó burú ni ẹlẹ́ẹ̀kejì ni pé àpèjúwe kéèyàn padà sóní ìdí rẹ̀ náà àpèjúwe tó burú ni ṣùgbọ́n síwájú ẹlẹ́ àdíìsì yìí wọ́n dá lórí ìtúwọ́npẹ̀ ní alhiba òun náà ní bá di tiẹ̀ lọ́tọ̀ nínú àwọn kútùbù fiqh alhiba ó ní ìfúnyàn lẹ́bùn yígbà yẹn ó ní ẹ̀bùn tá a fúnyàn tàbáwò àrì gẹ́gẹ́ bí sádàpà ó lè jẹ́ kówó ni ó lè jẹ́ nǹkan àǹfààní ni téèyàn fún èèyàn ní ọjọ́ ayé ẹ̀ ilé tó jẹ́ pé ohun tí ó fúnyàn yẹn ohun tó tọ́ láti lò àbí láti ṣàǹfààní pẹ̀lú ẹ̀rọ láì jẹ́ pé ẹni ó fún òun náà fún ní nǹkan padà orúkọ agbẹ́wé láì jẹ́ pé ẹni ó fún ẹ̀yẹ̀ òun náà fún ní nǹkan kan láti fi gba nǹkan yẹn. ẹ̀bùn gbogbo yẹn ohun tá a fẹ́ ni nínú ẹ̀sìn Islam mustahab kì í ṣe ọ̀ràn yẹn torí pé àlẹ́ sàtẹ́lẹ̀ sọ pé tàhádù tàhádù ẹ máa fúnra yín lẹ́bùn kẹ́ ẹ fi máa nífẹ̀ẹ́ ara yín tẹ́ ẹ máa fúnra yín lẹ́bùn ẹ máa ní ìfẹ́ ara yín. بكنا عائشة رضي الله عنها أني كان كان النبي صلى الله عليه وسلم يقبل الهدية ويصيب عليها أنمسى سلم أما بيده أتما فدا فيا فيا بقلبه olóhùn fún yàn ìpadà bùkátà ṣùgbọ́n ẹ̀bùn akọ̀ fún wa ká padà sórí ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti gbòyàn tán torí pé adébífà sẹ́nà ṣe àpèjúwe tí ò da àpèjúwe búburú wípé lẹ́yìn sàlẹ̀ náà mẹ́fẹ̀ẹ́ lè sùn àwọn ò ní àpèjúwe búburú. العائد في hibati gbogbo ẹni ó padà sórí ẹ̀bùn rẹ̀ kẹlkẹ́ndì yàhùdù fi kẹ́yì gẹ́gẹ́ bí ajá ni tó padà sórí èdè rẹ̀ ọ̀rọ̀ anẹ́sà sọ́nà tó ní lẹ́yìn sàrànà mẹ́tàlì sùn àwọn ò ní àpèjúwe búburú ó mì pé àwa mùsùlùmí àwa múmi ní ọlọ́kọ̀ọ́sọ wa nínú ìlú torí pé ọlọ́wọ́ bá sọ pé lèlẹ́bí iná láàyè lèlú nàbí àkẹrọ̀tì mẹ́tàlù sù wàlìláhi àlùmẹ́tàlù àlà wàhúwà làkàkíìmù wàhúwà làbíyù làkàkíìmù. àwọn tí wọn ò nígbàgbọ́ pẹ̀lú ojú ọ̀gbẹ́ndẹ̀ àìsèyàmà àwọn ni wọ́n ní àpèjúwe ìbú ṣùgbọ́n ọlọ́wọ́ bá àpèjúwe tó dáa tó tóbi ọlọ́run ọba ní ọlọ́run ọba ní ọba tó tóbi ọ̀jọ̀gbọ́n. bẹ́ẹ̀ wọ́n ṣe exception lórí pé abòyẹ̀lẹ́bùn á padà sórí ẹ̀bùn tá a bù yẹn wọ́n ní àyàfi bàbá tó bu ọmọ rẹ̀ ní nǹkan tó kọ́ àgbà tó sábúrú lórí ẹ̀ òun àpèjúwe òun kò sí lórí ẹ̀ torí pé àmì sàtẹ́lá sọ pé láyà kí mo lè rọ́jú lè yóò fi àti ìyẹ̀tẹ́ tó mọ̀ yẹ́ kò jẹ́ kò fi ha kò tọ́ fún ẹnì kankan kó fún yẹn lẹ́bùn kó tún wá padà sórí ẹ̀bùn tó fún yẹn lẹ́ ilẹ̀ wáyé kò fi mà yóò fi wọ́n dàda àyàfi bàbá ohun tó ń fún ọmọ ẹ̀. ومثل الذي يعطي عتيه ثم يرجع فيها أفجوا أن تشوفوا يدين يعني كتوف بعد كل تشوفون مثل الكلب جدد يا جاني أكل حتى شجع أجد جدد تشوف جو قاع نوادي ثم عاد في قوافل وانت تيدين ó wà nínú pípadà sórí ìntàbùwà tá a máa fi ṣèrègùn ìrègùn ṣíṣe lórí ti a fún yàn gẹ́gẹ́ bí tá a padà sórí ohun tí a fún yàn ni and then ṣíṣe yẹn ọlọ́run ọba ó kọ̀ fún wa ní alukur'an mo lè jẹ́ pé àfa ti fi àsìkò hàn mí ṣùgbọ́n kí a máa ṣèrègùn lórí ìntàbùwà òun náà gẹ́gẹ́ bí ẹni ó padà sórí ẹ̀gbọ́n rẹ̀ ni ọlọ́run ni alladhina yunfiquna amwalahum fi sabilillah àwọn tí wọ́n ń ná dúkìá àwọn orí ojú ọ̀nà ọlọ́run ọba thumma la yutbi'una ma anfaqu mannan wala ada lẹ́yìn náà wọ́n wá padà sẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti náwó náà wọ́n máa padà máa ṣe ìpalára fún ẹni tí wọ́n náwó fún àbí kí wọ́n máa tèrè fún lórí lé lórí. làwọn ajruhum inda rabbihim àwọn tí wọ́n máa náwó tí wọ́n kì í tèrè fún tí wọ́n tí wọ́n kì í pa ẹni tí wọ́n náwó fún tí wọ́n pa lára àwọn ní ẹ̀san wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wala khawfun alayhim wala hum yahzanun kò sí aburú kan pẹ̀lú wọn kò sí ah, ẹrù kan pẹ̀lú wọn bẹ́ẹ̀ sì ni òní ìbànújẹ́ lọ́jọ́ gbọ̀dẹ̀ àkẹ́yàmọ̀ ọlọ́run ni kọ́wùlù màrú wà má fírọ̀ tó sẹ́yìnrú ní sọ́dàkọ̀ tí yẹ dáhùn àtàdà wà lọ́wọ́ ghaniyun hamid wípé ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dùn àti àforíjì tí ẹni ó fún yẹn ní nǹkan tí ó lọ́dọ̀ ọlọ́run ọba olólóore jù ju sádàkà tí yìí ó ṣe tí ó wà gbẹ̀yìn láti máa pẹ́ ní ó ṣe dá sádàkà fún kó máa pa lára àbí kó máa ṣèrè gún fún wallahu ghaniyyun halim ọlọ́run ọba oní ọba ọlọ́rọ̀ ọba aláàánú yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ má ba ọrẹ tẹ ẹ ta ẹ má bàjẹ́ pẹ̀lú pípẹ́ ní ẹ sọ́tọ́ rẹ fún lára àti mímọ́ àtẹ̀rẹ̀ gbófin ẹ má ba sádàkà náà jẹ́ ẹni pé tí èèyàn bá ti sádàkà fún yàn tó tún wá padà bá láti máa ṣe ìrègbè fún ẹni ó ti fún ajẹ́kó ti ba ládàá sádàkà ẹ̀jẹ̀ nìyẹn ọlọ́run á ti àpèjúwe rẹ̀ kàlẹ́bí yóò fi kùmọ́ àlàwòrán àná gẹ́gẹ́ bí ẹni tí ń ná dúkìá rẹ̀ torí ìrìyá tí a rí ni tí a gbọ́ wàlá yu'minu billahi wal yawmil akhir irú wọn ò nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wọn àti nígbàgbọ́ pẹ̀lú ojú ọ̀gbẹ́lẹ̀ àlùkìyàmù fàmẹ́tàlùbù kàbọ́sẹ̀lì pọ̀fùwárì àpèjúwe wọn gẹ́gẹ́ bí àpèjúwe òkúta àpáta tí ń dán àpáta tí wọ́n ń dẹ̀ yẹn àwa kó yẹ̀pẹ̀ lé lórí torí pé a fẹ́ fi yẹ̀pẹ̀ yẹn a fẹ́ fi sàǹfààní fa àkọ́ọ̀bà òun wá bèrè lòjò bá rọ̀ ṣé tí òjò bá rọ̀ lórí àpáta tí ń dán ṣé yẹ̀pẹ̀ yẹn wọ́n wà bẹ́ẹ̀ lè tọ́ lọ́ni fatarọ́kà òun sọ̀lìdà ọwọ́ á fi àpáta náà lẹ́bí dán rẹ̀. لا يقدر على شيء مما كسب gbogbo àwọn nǹkan àwọn tí wọ́n máa ń ṣe ìrègùn àbáwọn tá ń pa ẹni tí wọ́n fún ní nǹkan lára wọn ní àǹfààní láti jẹ pẹ̀lú tí wọ́n fún yẹn wallahu la yahdil qawmal kafirin ọlọ́wọ́ bá kì í àwọn òkì ọlọ́run kì í tọ́ ọ̀rọ̀ èrègùn ṣíṣe àbí ká máa rán yàn létí ń tá a ṣe fún un òun náà ó wà nínú tó máa ń ba sádàkà jẹ́ ǹjọ́ rántí pé èmi ni mo bọ ní aṣọ báyìí ǹjọ́ rántí pé èmi mo bu ọlẹ́ran báyìí ǹjọ́ tí rántí pé àga kan báyìí ni mo kó fún ọkọ wọn fi jókòó lé tó tí ẹ̀ rántí pé owó báyìí tó fi ṣe nǹkan báyìí ni mo bu ọ. sọ rántí ìgbà tó fẹ́ travel tó lówó èmi mọ̀ràn ọ lọ gbogbo owó àwọn nǹkan báyẹn ó wà nínú ìrègbó ṣíṣe. Um, àsìkò ti lọ ṣùgbọ́n tí màá sọ̀rọ̀ lẹ́yìn yìí ni pé kí ni ìyàtọ̀ àpéyà ẹ̀bùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ lórí o ní ohun tí èèyàn máa ń fún alájọgbé àbáwọn ẹbí torí ẹ̀bùn lásán láì jẹ́ pé èèyàn ń wá sadaka ìfẹ́ sadaka lòun ṣùgbọ́n hibà èèyàn máa ń fún yẹn ni torí pé èèyàn ń wá ládàá lọ́dọ̀ ọlọ́run ọba àpéyà oníkàmọ́ fọ́ọ̀rùn ọmọ àbí àbúrò àbẹ́gbọ́n àwọn tó jẹ́ bí téèyàn kàn bù wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn lásán àbí wọ́n bá tiẹ̀ ṣe nǹkan orí èèyàn wú èèyàn wá fún un ní nǹkan èèyàn ò fún torí pé kò lè ní ládàá ó fún torí kò lè dùn nú àbí kò lè fi ṣàǹfààní òní wọ́n ń pè ní àfẹ́yà ṣùgbọ́n àlìhíbà òní táwọn fúnyàn torí pé àwọn wà ládàá so èyí tó jẹ́ yíbà yẹn èèyàn gbọ́dọ̀ bá padà bẹ́ẹ̀ sì ni èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ìfún lórí ẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ di àkíyà ó ní anẹ́sà sálà sọ pé àyàfi èyí tí bàbá tí ó fún ọmọ rẹ̀ tí ó sì gbà padà bàbá lè gba ẹ̀bùn ẹ̀ padà ṣèlú àná ti lè sọ fún un pé gbà padà gẹ́gẹ́ bí àdìsítà máa kà sí síwájú mo ní ọjọ́ tí ka tún so orí eléyìí ni a ó ti èyí tá a sọ tó sọ déédéé ọlọ́run kí ó fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وصية الوقت والوقت ولبطيء abẹ́ wọ̀síyà tí a bá fi ṣe wọ̀síyà wọ̀síyà ò ní àsọtẹ́lẹ̀ ni pé ọ̀rọ̀ tí èèyàn máa sọ tẹ́lẹ̀ tí èèyàn bá ti lé fún àwọn tí wọ́n bá máa wọlé déèyàn kí wọ́n ṣe òun ni wọ́n pè ní wọ̀síyà wọ̀síyà yẹn kò tẹ̀ ìdìbà tí èèyàn bá fẹ́ kú tí bàbá bá fẹ́ rí gbogbo àwọn àṣẹ tó bá fi ilẹ̀ tó fẹ́ kí àwọn ọmọ ń ṣe dé òun à ń pè ní wọ̀síyà so ìdínú tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ní yorùbá àsọtẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́p ó ní ká fi dúkìá kan ká fi ṣe sádàkà sádàkà yẹn tá a ṣe kì í ṣe dúkìá gangan láti ṣe sádàkà àǹfààní tí wọ́n máa jáde nínú dúkìá náà láti ṣe sádàkà so dúkìá kò lè máa mú àǹfààní wá fún rẹ̀ láì jẹ́ pé ẹnìkan yóò máa tọ́jú ẹ̀ kò sì lè máa dá pín àǹfààní rẹ̀ fún àwọn èèyàn láì jẹ́ pé àwọn kan ni wọ́n máa wọ́n máa pẹ́ fún yẹn òdìsú àti jẹ́ pé wọ́ọ̀kì yẹn ó ní agbọ̀n kan alákọ̀ọ́kọ́ alábòójútó wọ́ọ̀kì ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n máa pín ntí àǹfààní yẹn tó bá mú wá àwọn tí wọ́n máa pín fọ̀rọ̀ tó bá tọ́ sí ṣòro lẹ́yìn èèyàn lè ti ṣe ó lè jẹ́ pé èèyàn ṣe wọ̀síyà rẹ̀ síwájú kó tó kú ìdínú tó fi lè bọ́ sí abẹ́ wọ̀síyà tí bàbá wọn fẹ́ kú nìkan ni mo ní ilé kan bí ilé yẹn ẹ gbọ́dọ̀ tá ẹ sì gbọ́dọ̀ jẹ́ mógún ẹ fi ilẹ̀ kọjá wọ́pù torí àǹfààní àwọn alágbájá tó bá ti ṣe àdí àdáyanrí àwọn tó ń lọ fi ṣàǹfààní yẹn so àwọn yẹn náà ni wọ́n máa lo àǹfààní tí ó bá máa jáde látara ẹni náà ó ní wọ́n máa lò fún ọ̀pọ̀lọpọ̀ fún àwọn aláìní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bámbá lọ ó ní máa ń ṣe wọ́ọ̀kì fún náà. Thank you ní ilé àwọn ọ̀gá nígbà tó wà pàpọ̀. wẹ́n àwọn kan ni wọ́n sọ nípa àwọn ọ̀gá ṣẹ̀rí àìyàn mú wọn gbà àkọ́kọ́ ni pé ohun tí èèyàn bá máa dá yẹn rí láti fi ṣe nǹkan kan yálà fádákà ni yálà òfìyà ni yálà wọ́pù ni tó bá pé àsìkò tí ó kù ni kò gbọ́dọ̀ ju ìpín kan nínú òfin mẹ́ta dúkìá lọ tòtò bá ti wá jù lọ ohun tí a máa ṣe ń bẹ̀ ni pé ó fi mọ́ wàá jẹ́ pé a ṣe pẹ́ẹ̀pẹ́ a yà wá kí n tí tó tọ́ nínú dúkìá náà tí ń ṣe ìpín kan nínú òfin mẹ́ta àti ṣe tó bá fẹ́ ká ṣe tó bá tó ń ṣe ṣùgbọ́n tó bá wá jù lọ tó ju dúkìá náà lọ púpọ̀ tẹ́tẹ́ tá a fún ní ìdá méjì kò lè ṣeé ṣe àti gbogbo dúkìá náà ní so àní ṣe wọ̀ sí àyẹ̀ bó ti wù lórí wọ́pù lọ́jọ́ o àbí ẹ̀bùn ní o àbí nǹkan kan ní o tó bá ti ju one third dúkìá lọ àní ṣùgbọ́n nígbà tí ẹ wá sọ pé táwọn ohun tí bàbá ní ká ṣe kò ju one third lọ wọ́n gbà wọn ọ̀gbà wọn á ṣe torí pé a ní ìdí ìyọ̀dá wọn ṣẹ̀ríà ni ó ṣe kíkà wọn ẹ̀tọ́ tí wọn ò ní ìdálẹ́jì nínú mẹ́ta tí bàbá fi lẹ̀ ìdá kan nínú mẹ́ta tó ti fi ṣe sádàkà yẹn ó di dandan ká ṣe kódà bí wọ́n fẹ́ wọ́n bá máa forí wọ ọdún kò fẹ́ máa forí gbára wọn ní a sọ pé ẹ̀tọ́ yín kọ́ lélẹ̀ títí yín o àti fún yín gẹ́gẹ́ bí ọlọ́run ti ní àṣẹ náà. ìdí ni pé èmi àtẹ̀yìnsìn àsìkò yìí nìkan la rí tá a ní ta ni ó gbé lọ́la lọ́mọ kò sẹ́ni ọmọ ọlọ́run nìkan lọ́mọ so gbogbo ojúmọ́ chance nìkan là ń lò gbogbo ojúmọ́ pátá chance là ń lò a kàn bára wa pé àwa náà àgbẹ̀mí àtún kọ̀tínú láìpẹ́ lọ ṣùgbọ́n àsìkò tá a máa kú ẹnìkan ọ̀mọ́ mùsùlùmí òdodo kò ní máa retí kó o fẹ́ live fún years to come yóò máa múra de ikú so nínú múradé ìmúradé ikú oníkàtí àsọtẹ́lẹ̀ wọ́n ti yàtọ̀ ń sọ yìí kì í ṣe pé bóyá ẹfún ẹnìkan ní dúkìá àbí ẹfún lágbájá ní dúkìá ó lè jẹ́ pé ń táwọn ọmọ ọ̀mà mo jẹ lágbájá ní gbèsè wọ́n fi yà lágbájá ń bẹ ní gbèsè wọ́n fi yà nǹkan kan lágbájá ń bẹ lọ́dọ̀ mi tí mo tọ́jú ẹ̀ síbi báyìí wọ́n fi yà. so kò dandan báyìí pé wọ̀síyà adigun fún ẹnìkan ní nǹkan wọ̀síyà oníkàwọ̀ kọ àwọn nǹkan tó lè jẹ́ ìfún òfún okùn mára ẹni ọrùn nígbà èèyàn bá kú tán tí ó bá pé wọ́n bá rí àrídájú tó ní wọ̀síyà tó kò tọ́ fún mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ àtijọ́ gbẹ̀dẹ̀ kó ọjọ́ mẹ́ta láì jẹ́ pé ìwé àsọtẹ́lẹ̀ rẹ̀ ti ń so ìyẹn ó wà yìí ó tẹ̀lẹ́tẹ̀ àti ṣe kéèyàn ní dáárì kéèyàn ní dáárì tí wọ́n máa kọ àwọn nǹkan rẹ̀ sí so dáárì yẹn lẹ́yìn ìgbà tó bá kú tán yóò hẹ́pù àwọn ọmọ ẹ̀ láti mọ kí ni ti ń bẹ lórí ti bàbá ní òun náà ni wọ̀síyà ọ̀sẹ̀ ìdìgbà tí ìràbá kọ́ pé wọ̀síyà rẹ̀ irú òní ìbá ẹ̀kọ́ ti àbẹ́rí wa ọkọ̀ àjùlọ àwọn tó bá kàwé wọ́n ibi tó máa ń kọ àwọn nǹkan si tó ṣe pàtàkì tó ni wọ̀síyà والله أعلم na السلام عليكم ورحمة